عقدة عقدة يتقاسم يجلر هناك منتشر ولا جريته بين أكثر الناس هناك نظر وليس لها أصل من السنة أين يتايا عين سنة تمري بل هي مخالفة لهدي النبي أما كان إلى من ونجوني وزمن تمري تزوي تأثير منها إلى ونجوني أما إلا ما بينك ذلك الزمن هناك قال الشيخ الألباني àrùwá وقال شيخ الألباني وكا الألباني وكا وكا وأما ما وجهي بالماء أنا كده أنا كاتني شبه طلعت به سام أقويت وجيت ده أقوي ونود جدي فلم يرد في هذا الموطن هو بدعة وما هارج فلم يكن وكل ما رأي بذلك ضعيف وبعده هو من بعده كما حقق حققته في ضعيف أبي الجاود والأحاديث صحيحة ولذلك قال العز بن عبد السلام في بعض فتاويه لا يفعله إلا الجهال لكن إلى أنه عمله هيك ريفرنس هو الباني محمد الصديق المنشاوي هم كانوا صليم عن النبي وقفوا من بعض من الله منشاوي ọmọ ẹni go direct ọ̀nà àkúrẹ́ gbà ni wọ́n kà á kẹ́lẹ́ nìkan ẹ wọ̀rọ̀ fídíò ọ̀rọ̀ yìí láti sọ ìwújà kọ́lá <laughs> al-izz ibn abdulsalam kíkọ́rì wọlá yàtọ̀ alùpùpù ilẹ̀ jùlá ẹ̀ ń rán aṣọ òdìkẹ́ yìí ẹ̀ ń jẹ́ àyè yìí sóni ìsìlọ́pọ̀ ọ̀rọ̀ yìí ọ̀nà àkùnmọ̀ ọ̀nà àkùnmọ̀ àlàkọ́nà sí mẹ́ta wéé ṣé èkó tó ọdún kọ́ àwọn àkọ́ ẹ̀gbani ọ̀kà wọ́mẹ̀rin àkọ́ ọ̀lùmọ̀sọ̀lẹ́yìn yà mí ní ilẹ̀ ẹ̀nà ìgbókìlẹ̀ àbẹ́ àwọ̀ sharhu sunna li abi muhammad al-hussein mas'ud al-bagawi muhyiddin wa ne mutum ọ̀rọ̀ náà sharhu sunna volume three sharhu sunna volume three ọ̀nà muhammad al-hussein ابن مسعود إمام البغوي عليه رحمة الله إلى أن أضع له كلمات على هذا Ebutu nnọ Sinaijiria nika ibi ma nọ nisa izu nna. Ereere onye náà ọdọ yà tó wà wẹ́dàmí kíìsì hin àti wú Ìsirayẹlì àtànáwọ̀ ọ̀nà ọ̀tẹ̀tà na naanị ní eré múrí mú dọ́ọ̀ da yẹn hin. Ah, ní ìtàdá ìdí ايه هي ايه دي جاي فولنتري فيت فور اوديز تعرفوا سنة فولنتري فيت فور اوديز حديث نمبر 1399 أخبرنا الإمام أبو علي الحسين بن محمد القاضي أنبأنا أبو القاسم إبراهيم بن محمد بن علي بن شاه حدثنا أبو بكر محمد بن نجيب أنبأنا أحمد بن نجدة أنبأنا يحيى ابن عبد الهميد أنبأنا أبي أبي وعبد الرحيم ابن سليمان عن صالح ابن حسان صالح ابن حسان ميسيون أعبدون كتنا على إيه صالح نعيم أنا كنت فاتحة جيسون صالح ابن حسان عن محمد المقابي عن ابن عباس قال قال رسول الله صلى الله عليه وسلم أبعه أيوه هي من because sahari ari zama mai nyukata na ari ko nya na na bawo aba ka hun saba dani la ya to don ko to su gore ba du yeri da ba takarun da yi ne sahi <laughs> ah ayo yi ni imam ibn hajar ora dani ren ko do ti tin yo do ko kon to mi o me do ma ngwan ti ya ko ti ti ke ada won dọka hadith ọ nìyẹn hasan àǹtẹ́lẹ̀ kọ̀ hasan náà káyé ààyè ìhadith ẹ̀nà mílíọ̀nù lórí ẹ̀nà aláìkẹ́nẹ ẹni tó kátà ẹ̀sán ní nàbẹ́ àwọn wọ́n ìkọ̀ hadith ẹ̀nà àwọn tó kátà ẹ̀ eighty million ọ̀nà ẹ̀rù kọ̀ hẹ́wọ̀n ọ̀dọ́ kẹ́yìn wọn òkè wọn náà ké àmì àmì hadith ẹ̀nà àwọn tó kátà ẹ̀ bẹ́ẹ̀ mi kiri ẹ̀gbọ́n tuntun hadith ọ̀nì abdullahi ibn abbas dọ́gba bẹ́ẹ̀ àwọn hadith ọ̀nà حتى عندهم ركاء إذا سألتم الله إذو هم مسلمين فاسألوه آه، فاسألوا بقلتوني أقصكم تعالي زمني غير النواني وعطاية غير النواني ولا تسألوا بظهورها هذا كلمة واحدة تمني زمني وإلى دعا عهدكم إذا من هناك مريزة فضرب من دعائه درهنة قومي إذا ما فعلت فليمزع بيديه على وجهه وطبعا هنا ده زيت يوم إمام الضبوي ما لا دوكا كان هنا أما هذا دي زمان ما لا نوكا ضعيف إمام الضبوي وتدوكا دي زمان ضعيف ضعيف then I'm a little mean. And Katanana Kadi Zanadai, that's my guy.

all on his foreign policies ọdọ n'onye ọnyà òhìn sọtọ ẹtọ kakọ ní ọnà mudaris mudaris ọnà wí confucianist kakọ ẹba mudalis ọnà òlé ẹkẹ e njìlẹ ọdọ náà òlé wọn e ha zèzè ẹni lọjọ e ẹgbẹ tó jẹ lọsọ kakọ ẹnà dọnà mọ xalifa tó sẹkọ sọ àgọwẹrẹ ká ọnà munkarul hadith ẹni hẹdá hadith àmì màtòrò munkar. ẹ̀sẹ̀ mọ̀ ní àti ìdáni tó ọ̀rọ̀ náà mọ́ ni ìyá náà dọ̀rí ìdáni yẹn lọ́wọ́ lọ́wọ́ bí i àti dọ̀rí gbogbooro ọdún tó kọ́tà yàtí ìdọ̀tọ̀ ìyá bùndùn hajjá ọ̀tọ̀ láni káka bá kọ́tà àzọ nà ọdún mẹ́hàn èyí yóò lé yẹn hàn abáyọ ẹsẹ̀ mẹ́kọ̀ọ́ abẹ́rẹ́ ní bùndùn hajjá ọ̀tọ̀ láni bùndùn àbọ̀ náà ọdún tó kẹtẹ fa hadith of five hadith one thousand four hundred ibn eh, hadith one thousand three hundred and ninety-nine واخبرنا عبد الرحمن بن ابي بكر القفال حدثنا عبد المنصور احمد بن الفضل البرونجري البرونجردي انبانا بكر بن محمد بن محمد بن حمدان السيرفي انبانا عبد الصمد بن الفضل انبانا خالد بن ايوب أنبأنا خالد بن ابن حبيب عن صالح بن حسان حسان نعرفه بقى صالح بن حسان منكر الحديث أو إذا كان لنا ده عليه أعطاهم نعرفه عن محمد بن كعب عن ابن عباس قال قال صلى الله عليه وسلم إذا دعوتم الله بقدسون يصدقكم إجوا على مدوان دوان إن دايكا هو يدك ودواء دموني لا تفعلوه بظهورها abúlé ẹgbẹ́ máa tẹ́lẹ̀ mú wọn fẹ́ dúró àwọn tó mọ̀ nìyí àwọn tó mọ̀ nìyí bẹ́ẹ̀ ni àfọ̀rọ̀ tó ìjúwẹ́rẹ́ mẹ́ta ni sọ̀tẹ́ òde ha òjò oye kò dúdú ní kéyì ni ọ̀gájọ tó mọ̀ nìyí. hadith ọ̀nà ni dáre dọ̀ọ̀rẹ́ ara dọ̀ọ̀rẹ́ ìmáàmù bagawi anamisaru sunna dọ́rẹ́ mi sàlíì kìrẹ́tọ̀ọ̀nù donc hadith zan ne bi doyil ago ke da noy salim hasan rehnan wi de wat e munkar al hadith hada man kai mala imam bagawi mo ako mo kala de no to ka ko lahu bukhari mala ka to de ko lahu bukhari ak imam buhari wa tanore kare hadith zan atam non munkar hadith zan doyil ala ana tabi hadith zan ọ̀rọ̀ ayé nìyà níwà imam buhari imam bukakọrù abuja ọ̀gbọ́n mọ́tàn náà jẹ́ dídá nìyẹn ẹ̀mí ẹ̀yàtọ̀ yẹn àgbànidà al-iz ibn abdulsalam rẹ̀ àrọ̀ mani kayi ẹni bá gbani náà dọ̀ ìdúrẹ̀ àgbẹ̀yìn ọ̀tá ọ̀kọ̀ọ̀kan kàwọn ọ̀nìyàn gbàgẹ̀ àná jihadu lè ní jihadu lè ana iya ga kayan jihadu ne ji a rodo ne ya mi ah, jihadu ne amma yanzu duk na sai yitu ina mu yan yan so duk na da ha odi al-izz bin salam so ha odi imam buhari da ha odi imam dagawi da ha odi ta na ji hadisi ne be abu da da mata so ba ha Mo dọ́tọ̀ àná mi gẹ́ ní tàrí jù náà ẹ yí ní tùnú dọ́mọ́là tàrí ẹlẹ́yìn àkànú ó kọ́ni láti mẹ́tí tẹ́yà àkànú àgbẹ̀numọ́ náà àwọn onílábìrì dọ́nà lókùnrin náà kí ni ìtọ́jú àwọn sẹ́rù ọ̀dọ̀ náà ti tẹ́tẹ́ mọ̀ ọ̀rọ̀ kan lọ́la yà tó owó tí mo ti bú ẹ̀bí ìdí tí mo gbòòrò sí mi ṣe èbí tí mo àwọn tí mo tàrí dé èbí tí wọn náà kò hú bó tí mo tàrí dáa kà kẹ́nẹ́kẹ́nẹ́ dáa kí مسألة رسول الله يلا ده كما ده ده كما يني ايه اما مسألة رسول الله finally ورويها ورويها عن سالم ابن عبد الله عن أبيه عن عمر قال كان النبي صلى الله عليه وسلم إذا رضى يديه بدعاء لم يغطها حتى ينفى به ما وجهه أكاك ورويها عن دائني أو نان دائنا السيد مصطلح حديث aka kọrọ ụya ka anyị sịga nọ sịga tụtamori sịga ndị nwaanyị ee ama na anyị sịga sị adị dị n'ọrụ sịga nda ọtụtụ ka ee adịzọ nọ nye nwere now agwa m ka sịga tụtamori rụwa anyị na-anaghị ka anyị kọrọ aka aka ide ike ya bụ صيغة التمرين عن انكزاي رويع فكيع يروى قيل إمام النووي إنه أنا شره شره شره المهذب في المجموع أقع إموت أنا صيغة التمريض وعليه أنا أنا كا يا كذا لأنه ينسى شره المهذب عباني وما أذكاره أذكار للإمام النووي يمين introduction and one more common ọkà atẹ́yà ntẹ́yà ntẹ́yà wà á mẹ́rin ní ṣégan ṣégan ti sàmúrí bẹ́ẹ̀ rẹ̀. mẹ́rẹ̀ ilé lukman bẹ́ẹ̀rẹ̀ nù and kuma ẹ̀dọ́ náà kàdé ìdí àti ìjọ náà imaamu shu aibala naud àti abdulkadir alaunaud ẹni ẹlẹ́mìtàbẹ̀yì bìyànjú. àbọ̀dọ̀ ah, ah, rẹ̀ máa nínú sunan abu dawud volume one ọ̀ni abu dawud ní àti ìjọba rẹ̀ page one thousand four eighty five volume one page one thousand hadith not not page hadith number one thousand four eighty five one thousand bá ìjìdáì Legal. Ah, السلام علينا أبو داودي أوكا حديث yẹn yẹn ń wọ́n ní ọ̀sán volume two right now ni hadith number one thousand four eight five volume two page seventy eight Adi's number one thousand four eight five I repeat Sunan Abu Dawud, volume 2, page 78, hadith number 1485. Ọka ọ̀ntọ́mù ya kan ka sọ́lù lọ́ha bí bùtúnì akófikùn wà kòmórì ìdánilẹ́rẹ́ iná kan wọ́ta mi wà látọ̀ kàlùhù bí zuhórí ha àbúrò sílẹ̀ máa nù ó rẹ̀ múra ọ̀rẹ́ ta èyí làbọ̀rọ̀ tó ẹjọ́ ara mẹ́ta nìyẹn فامتعوا بها وجوهكم تجدي عن إلى ثاني أنا من سيري الميتين قال أبو داود أبو داود أكا أكا روي هذا الحديث من غير وجه أكا حديث أن أرى دورة الزين دورة دورة أبو داود أكا وأنه متوب عن محمد بن كعب ana ìkejì ní muhammad ibn kaab agajọrin abu dawud kaye kullu ha wahiya ọkà bí hadith ọ̀nẹ́rẹ́ wahiya and kalimuru na kudu nkọ agajọ ibu wahiya ni wahana ka hadith ọ̀nẹ́ ọkọ fẹta bẹki ọkà bọ́nà dọ̀rẹ́ náà wọn kọ́mi ọkọ wàhálà tọ́rí kàmsálù ha. ọkùnrin na ẹ̀yìn náà ti dání láàánú òun náà ti dání láàánú ewé ìlú náà wọ́n kún mi náà rẹ́yìn òun wẹ̀ dọ̀ ìbùn ẹ̀jọ̀ kẹ ọ̀sán dọ́rin dọ̀ ìbùn ẹ̀jọ̀ da ìdá àkàrẹ́ ọmọ bí àdí ìdáni rẹ́yìn ọkùn dọ̀ ìbùn ọ̀rìn lukman kàtàkà. abúdọ̀ àwùdọ̀ ni ọ̀rẹ́ wọn náà Tatu e, ọmọ ìta ọ̀sẹ̀. Tatu burhanakum. Burhan, bá jẹ́ àmì Ah, I'm not going to do that. Imam Tirmidhi ọ̀nà dáná fẹ́mi yìí bẹ́ẹ̀ ẹni hadith ọ̀nà kérékéré ni. Ok. Imam Tirmidhi ọ̀nà dáná fẹ́mi yìí bẹ́ẹ̀ ẹni hadith ọ̀nà. Àná hadith ọ̀nà wọn tó ń rí kàákẹ́ náà kàá. ini babu rabu al-aidi inda du'a hadith number 3386 ana kuwa hira za mu du'a oni je on to mara kanika wa ga du'a ne ne wa ma ni wata ne ne ga du'a afira sele mo wa ba ni o ta ile ta ko ni abana na na da yo o ga da ni yo ọmọ sẹ́yìn tí ń tún nìyí. عمدات رسول الله إذا لك عن الكعبة من النيل ركعتين ركعتين haka ilé ọ̀nà mi sáà fi túnú tó mú ní. àtúntò náà ní weakness yẹ́ mẹ́.

imam zagawi wata da àti imam buhari akwai wadda ilu da hannun ko da ya kare yan da ta sohwe ta sohwe alkoli yan ci nasu ana sohwe kene wata ani ani ta sada yin zai na anya da sohwe ti gane tan wama tan in yau yau an za ka kato ka ga na ilé náà ní ẹ̀gá ẹ̀ ọ́nì anátọ́yìí wọ́n tó ń sọ ọ̀gá wọn pa ìdáta àjùmọ̀lọ́ha tàtàlúhù bìbùtúnì àkófikún wà látàtàlúhù bìbùhórì ha abẹ́ àti ìsẹ́nàtọ́yìí ìfẹ́nẹ̀ ọ̀ta anáwọ́nà dayọ́ tètè ìṣeré dọ́ọ̀gà fún ìjẹmọ̀nyà ẹ̀ sẹ́mẹ̀ sọ́ọ̀rẹ́ka àbá náà màá ń kátà bẹ́ẹ̀ àdàgbẹ́ni hàn sẹ́mẹ̀ anabi ní ta abáwọn títí láti yúnù náà ń kọ́ ọ́n sílẹ̀ sọ́n láti yúnù láti yúnù aya thirty nine to forty four ẹ̀rẹ̀ anagáwọ̀ wọ̀ náà and yẹ kìlìpọ̀ náà kẹ́yà northern òdìfẹ́ dàn láti yúnù aya tí ń kọ́ 39 44 عمر كلمان وين نيكو 39 to 44 أعوذ بالله من الشيطان الرجيم من همزه ونفخه ونفسه بل كذبوا بما لم يحيطوا بعلمه ولم يأتهم تأويله ولما يأتهم تأويله كذلك كذب الذين من قبلهم فانظر كيف كان عاقبة الظالمين ومنهم من يؤمن به ومنهم من لا يؤمن به وربك أعلم بالمفسدين فإن كذبوك فقل لي أملي ولكم عملكم أنتم بريئون مما أعمل وأنا بريء مما تعملون ومنهم من يستمعون إليك أفأنت تسمع السم ولو كانوا لا يعقلون ومنهم من ينظر إليك أفأنت تهدي العمي ولو كانوا لا يبصرون إن الله لا يظلم الناس شيئا ولكن الناس أنفسهم يظلمون أمريكا أذن بل كذبوا أنا بنا أقول إهلتة كان أنا أنت لقمان أنا آه، أقول إهلتة إن ذلك بما لم يغيث بما لم يغيث بعلمه انت ما كأن تهني قراء انه يعني لكمان لا يموت صلاة الحديث كنع عاكا ريكا نواهي قاي يموت صلاة الحديث ايوه أبوك أوكا نتا أنا عمر ده وقت هي يا وقت أنا كيف ده لو أنا كان عمر أبوك أوكا كان عمر أهي إنما البنانا لا كويس عمر لا إله إلا الله إذا أنا من فرقة سام ده ما دوي بنا نوكا يكون حرام هنا لكمان هني طيب تمكنان زيدران انا في الدلديم هنا يا الاهي الباني ده الا مرانا لمرانا يا مرانا اوك لمرانا اليهودي لمرانا وارا يا مكاس بل كذبوا بما لم يهيدوا بإلمه اني ما نقول يريكي اذا نايكن نينو يعني ولما يتيهم تعويلوا àti náà ọ̀ yìí kẹtù àti ọ̀nà yà ayé rẹ̀ nọ ẹ̀nẹ́ lórí lukman kẹ́ẹ̀ sẹ́sẹ̀ wọn bá mẹ́rin ní fún public ó náà ní mi ọ̀kẹ́ náà ó náà ní wọ́tò ẹ́ wọ́n ní nàìjíríà tó ní ẹ̀rọ lọ kàtà nkẹ́ ní ìpẹ́rẹ́ ìkàrẹ́ èwo tó lù lúwà tó àti yẹ duwane no mami da ai lukman duwe na u mami jira do ahe ina zun wa zal o ke kera na buhari buhari ka di zanu ce mara wa mon kar la ilaha illa allah ana da بل كذبوا بما لم يهيدوا بإلمي ولما يأتيه التاويل أباه ẹni àkọ ìrẹsẹ̀ ìtẹ́lẹ̀mẹ̀lẹ́ ẹ̀yọ́ ẹ̀yà ni Lukman ẹ̀yẹ ní àdìsí. Bẹ́ẹ̀ ni ilẹ̀ ipò ọ̀rọ̀ Lukman náà kọ́nà mi fẹ́tù bàárì nǹkan sọ̀rọ̀ hàn lọ́wọ́. Fẹ́tù bàárì ilé ayélujára tó yọ náà kàtó fẹ́ Lukman náà yẹn. Dáwọ́ tó tún gbòòrò. Wọ́n ìkú fẹ́tù bàárì àbẹ́họ̀. Fẹ́tù bàárì ẹni lọ́yẹ̀ dì náà. Tọ́ àmọ́ fẹ́tù bàárì àyìn rẹ̀ wọ́n nígbà jẹ́ kẹwàá ní káyọ̀ náà kẹ́ ẹ̀dọ́ yìí. Lukman bọ́ọ̀ bẹ̀ ẹni. Àmọ̀dá tó rọ tó ń ẹni bá náà kàrẹ́ nínú tó náà jẹ lẹ́yìn ọ̀yẹ́ àn àǹkúmá ẹni ẹ̀yẹ́ bá yẹ tó bá yìí rẹ̀ nà ẹ̀záàlíkà kájújábà lẹ́bí ìmàmí kọ́bẹ̀lẹ́ ẹ̀yẹ́ náà bí ẹ̀dùn kọ́ náà nàbẹ́rẹ́ bá mi ẹni ẹ̀dùn màá rẹ̀ kó lè yìí ké kó. فانظر كيف كان عاقبة الظالمين أمريكا علينا كل يجي يجي يجي ترى ده تاع أنا مريم lukuma na ọba ẹnyẹ ta ẹnyẹ lọ fi hù nílẹ̀ lọ ní ẹ̀rẹ́ so dìrí ṣé dáyà máa ń dìrí yàrùwá dáyà máa ń dìrí sàrùwá náà lukuma nù lukuma nù ní gàràjúmọ̀ gàràjúmọ̀ ní rìjúmọ̀ dáyà máa ń dìrí sàrùwá náà bàbá wà ẹ̀rọ ẹ̀yà nẹ́ka. Bàbá ẹ̀rọ ẹ̀yà nìyọ́ mi. Adá náà ẹ̀rọ. Ìyẹ̀kúrẹ́ náà ọ̀rọ̀ ọ̀rọ̀. agakọ́nà na islam ẹ̀nà ayẹ́rẹ́ra ìmá nǹkan yẹn wọ́n àyìn ha bọọ ayé a láàmù àná kẹ example náà ọ̀nà a náà ìdáyìí òbí gbà wọn. àti ọmọ yìí náà ṣe ìdájọ́ kó lọ. ụlọ. nọ onye nwaanyị hịrị ahụ do akụtala dukuma na ahụrụ ya na mee adawa esi une dọrọ mụ jiri kaa nịta aịla kuwa mbuzakom walikum na kuwa mbuzakom walikum nke wee hada o ha hụ nira na shi rọtaka na krobin hada hụ nira dukuma lukman wee tọyi ya sadan ọ ah, omori ra ayọsọ lukman omori ere lukman omori ere o ada otu na kewu du ereke nye iwe ewe ka ada o ewe ka ana da oto e na ikabu chum si wa ida nebi ya ọtụ pa ọhụ maka tẹsán láà lukman náà na akara ẹ kúrò náà dáa ó ti ka irin gẹ́gẹ́ ní wọn ni kàrẹ́ mọ́ ọ náà yẹ ẹ̀ la lukman wẹ̀ yìí tó yìí tó Nípa àtẹ̀lẹ̀ làbúdá òbẹ̀rẹ̀ kọkọ̀dọ̀ ìlú tóòlì. Àkúrọ̀dọ̀ làákẹ̀lẹ̀. Àgbọ̀wọ̀ ẹ̀dá Lukman oge diri ọ̀hún rẹ̀ nọ. Yà promise and that ọmọdé promise ẹ̀ ni. Ló wà kàrẹ́ nínú ẹ̀nú ẹ̀yẹ yàn ọ́ní ọ̀hún. Wọ́n mi àtọ̀rẹ̀ kọ́tàr. Wọ́n àtọ̀rẹ̀ fìtàn. An yẹ kú lẹ́lẹ̀ ìzánu máa حديث أنا معني وانا أنا يسأل أنا يعني يا يا بجد حديث يا نبي نعم، حديث شنو قال حديث اعطينا معني وانا أنا أمريكا أنا أهو عرفت انا إنما انا كيف كل يجعل ومنهم من يؤمن به ومنهم من لا يؤمن به وربك أعلم بالمفسدين أعينا لأننا نايك إبعده أبيحرا بأننا لأننا كبير إبعده أما أمي نقويه وأنا نيجي أبيحرا إذا أنا كايد كمان لما هنا يرتاح أنا من الكابون مريجا مثلا لو حتى هنا نشاء نعم نعم أمريكا وإن كذبوك فقل لي عملي ولكم عملكم أنتم بريئون مما أعمل وأنا بريء مما تعملون أبعوة أمر كثيرة في عين أذاكو إليك أقوي جاهلتي أقوي كلنا ولي مروشي كان دوسي Why is that Maruti can do things? Where everybody, where is zero by? Wàmà ní ìrẹsì rẹ̀ta dáàni ẹgbẹ́ni green náà ká tó àwọn ti tó ẹsẹ̀ ẹ̀sọ́ náà ẹni mọ̀mọ́ tó wà bọ́ ọ́hún náà ẹni ẹni ẹni ẹni máa nìyí. Ẹni orí ọdún tó ẹni náà hùn lọ ọ̀rọ̀ wa ẹ̀ ò mọ̀rújì mọ̀rújì kan dùn sí. Ọmọdé kẹ̀lọ́dá kọ́mọ ara ẹ̀dẹ́ àpò ìrẹsì ẹ̀sọ́ Amẹ́ríkà.

lábọ́ ìkẹyà kí ìsìkẹ́ àbá mẹ́ ní àmẹ́n wọ̀lọ́kùn àmàlùkùn ẹ̀wọ̀n mọ̀lẹ́ mẹ́rin ni àbẹ́ àbọ̀ ìní à ń tún darí úná yìí ma àmàlù ọgbẹ́ lọ́wọ́ àwọn òṣèlú mi ẹni ọ̀nà àmà ẹni àmà wà kànáàbẹ̀ yọ nìyẹn ẹ̀dẹ́ bá àtúkọ́tà àgbà mi ká sẹ́dí màá nìyẹn ẹ̀yọ́ wọn àbárí ó àbẹ́ èjì tó àtàwọn àbúkí ètò àdúrà náà

bọ́jẹ̀tì múnyámúnyá ọ̀dà àrùn anakuma ee a ah, kárọ̀ ka jihad lè ní àmà ni ayé jihad ọ̀sán náà ṣe àákó àákó nàbàkọ̀ mẹ́jọ ṣe ń lu jahaze kàwé ẹ̀wọ̀n ní màá ni ẹ̀ ẹ̀wọ̀n ní lòdì ó lòdì ẹ̀yìn mọ̀lẹ́sí àmọ́ wẹ̀ yìí nàjú dáná àwọn gàdúrà tó là bàbá yà nà lùkùmánù láti gẹ̀rẹ̀. bí a náà lọ́kọ̀ọ́ mi dédé yìí tí ibi etí sọ ọ̀nà tí ọ̀gá àwọn dáná àwọn àmà òmìnir náà kò gbọ́dọ̀ wọn náà rẹ ẹ̀rọ ìhẹ̀ ẹ̀yìn àrẹ àná ẹ̀rọ tí ìjọba kẹlẹ̀ ìjà nǹkan àrí ìjà nǹkan but àmà tàrí ìjà náà wọ́n kó èké ká wá wá nìyí ẹ̀rọ ọ̀rọ̀ wọn ní ìkúmà náà kò wá hà ẹ̀nà bí ma wá kọ́ni yẹn ni mr just one minute two minutes rather play am dáa dọ́ọ̀ bá ń tí ní kàfẹ́ sọ̀nà dáa ti na olùkùnmá dọ́ọ̀ wọ́ rẹ̀ kàgbẹ́ni ọkà kàlẹ́ hàkìmí ẹ̀ tú àgbáwò ti lójú rà mí àti ìtàwùjọ náà wọ́n yà lẹ́tọ̀ Thank you. أنا ما فهمته إلا كلمة الجنون ما قبل ذلك أيوة هذه الكلمة هذه الكلمة توجه إلى أنصار السنة وأصحاب الحديث أنهم يجدون على معالجة بعض المشاعر الشكلية. لا dai aka ne irin yana ka yabiro na ha tanawiya dai ka ake zane na mai irin nan ke ne kwanci zane na mai a secondary a gani wa manika dai bani ke irin mana kare nan sai ha mai ah, tuhma dai ha accuse ah, them in wrongly dai ha accuse ah, dai ashabu sunna wa ashabu hadith ne ha accuse ne وقد يتفصل الناس والتعظيم الحلقانين هي مثال من القشور لا ينبغي اتباع الوقت حولها وانهم آه، لا يهتمون بما هو اهم من ذلك. أقع ثاني أقع أقع إن الجماعة إن أنا كتاب الجماعة هنا كان إن أنا كا أو السمري هنا كديسكوس وهذا بدأ كذا في لقمان وين من زينب àgbẹ̀ náà rán àwọn ẹbí gbà màkà rẹ̀ but ìrìn àná náà àbójú pọ̀ màkà gẹ̀dẹ̀ kìlẹ̀ bọ́lá yẹ dẹ́ ní nítorí àyè <laughs> àgbẹ̀ ní àká ní kídẹ̀ má nàká kí ẹni ìdùnmẹ́ hàn yín rẹ̀ ẹ̀ náà wọ̀ ilé náà rẹ̀ kì ìdùnmẹ́ hàn yín náà àwọn tó bẹ dẹ́ sẹ̀dẹ̀ dáa rẹ̀. وهذه التماثيل قديما شيشنة نعرفها من أقدم تهمة نعرفها آه، صادرة من أعداء السنة وأعداء العقيدة الصحيحة اوكا أعبئنا نبريك كان كان في الشمسنة أذن كان كذا بريك كان كان أريد أقول أني أعداء السنة أني لسنة أنا تلكمان

lukman náà dọ̀ ohun èyí ka ẹ̀jẹ̀ dúró mọ́ yìí lukman kò mú yà kọ́sálà kí rọ̀bù ka ìfẹ́lẹ̀ abẹ́ àwọn kálá tó tẹ̀lé ẹ̀yìn. يحبون بما يتواعون به ولا يعملون من أجله يتواعون بالاهتمام لإقامة الدولة المسلمة. أوكا إرناني بنجي بإمبورتانس ya ne kaka enye mbe do kene ko etede ne me de ye do kene ka ijowo ijowo mori ijowo ijowo mori o e kono ma ko so na ni o ti de ye no ni ya ne kaka enye ko etede me de ya ka ke bawo kama so wori da ni ti komo ti dawla al islamiyya rawo da ni ti mu ti ama ile idan o tu ma na wa ti je ni ti mo sa ko ru o ana ina ma era ile yi اه هنا ونضع اه اولا ايه كومة دولة إسلامية عشان شخصية المسلم بيت المسلم اهي لناس ذات أمة المسلم يعني ده الحركة الإسلامية للأستاذية الإعلامية اللي بديت الدولة الإسلام أنا بدأ يأخذ أقوى شيء بري مقارنة مع الدكمان دول إنه كذلك أكاكمية لله أبدا أنا أقول من يأخذ مقارنة دكمانه كاسي مقارنة wọ́n lè ti jìnnà sí i ilé ọ̀dọ̀ ní kíkúù ni fọ̀ọ́lẹ́kẹ́ náà rẹ̀ ní àníkọ̀ọ́dọ̀ náà ìta èmi ò lè gbẹ́ ẹ̀dẹ́ mi lé ní túrọ̀ àbẹ̀ ẹ̀rọ àbẹ̀ mi ìkúrò náà mà náà. أما بعدك هجة وعلينا الهاكمية إن الهكم كان ولي يريد كان ولي يريد كان ولي يريد ما له رسالة ومحاربة آه، التواريخ يعملوا يعني وبتحقيق أن الحاكمية لله وحده هذه كلمة حق الحاكمية لله وحده ولكنه Eh, ọjọ́ ìlú òde ọkà yìí ọkà ní àwọn ọ̀nà ẹ̀nà àbẹ́ẹ̀lá kẹwọ̀n ẹ̀nà bẹ́ẹ̀ pẹ̀tẹ̀ orí ẹ̀rọ àjẹ́ àkíní ẹ̀dí láì lẹ́kọ̀ọ́ kan àrùwọ̀ dá ìjọba àkùrẹ́ kó kẹ́ni bọ́ọ̀lù mi ni wọ́n ti dẹ́ akáta alihakimi ẹ̀tùlùlá alibánikayi kálíwọ̀n náà kàlẹ́ akimi ẹ̀tùlùlá dọ́kà mi ọ̀kùtà ìmọ̀tùlùhá ọmọ dọ́kà dọ́kítọ́ yìí alihakimi ẹ̀tùlùlá wàdàhùn dọ́kùtù wàdàhùn sọ̀nà bẹ́ẹ̀ wọ̀ tí usman kọ́ ọ̀kà àdúgbò usman wúrẹ́ bẹ̀rẹ̀ usman bẹ́ẹ̀ ni ọkà mi sọ́yìn tí wọ́n á pọ̀ ọ́lá ẹ̀ that's what the best was and that's the way book onye anyị adị tàbí inú ìlànà kẹ ọ̀ndọ̀nà bí kẹta àdìsá nà bọ́nà kọfì. àníyàn yìí àáké àdìsọ́ra kan sọ̀rọ̀ àwọn bẹ́ẹ̀ sọ̀rọ̀ ní kẹwà ẹ̀wọ́ ní jáìrì tì mú yẹn jáìrì tẹ òun náà mẹ́rin bẹ́ẹ̀ sọ̀rọ̀ ní ẹ̀bá ọ̀tà kọ́nà rí ní àdìs ẹ̀ẹ́dẹ́ ìwé ìyẹn. sọ wàhálà àwọn ènìyàn kàzánìọ̀ kàkẹ́ hàkẹ́mí ẹ̀tọ́ lè là. àgbáni kàmáyé ẹ̀dẹ́nẹ́ni àhọ́tọ̀rù máa nà hàkẹ́mí yá fi mùhàrọ́dọ̀ tìlù ọ̀gẹ́lẹ́ onílẹ̀mí ti ilẹ̀ àkíní ẹ̀sìn lílá lẹ́yìn mi ìtàn dòkítà àáfà ìfikúnmú gọ́ọ̀mẹ̀ntì kìnnìkan ọ̀tá àmọ́ àbẹ́ẹ̀ ní ẹ̀wọ̀n ọ̀rọ̀dá ọdún náà kàtó kòlókùn rọ́ọ̀ín ọkùnlókùn màtẹ́rù àrọ̀ ìyàtì yéèrù máa ní ájúlù ọkọ̀ náà rẹ̀ aláì dàjà lárúkọ̀tà náà rẹ̀ hmm. dàjà wáyé dàjà lẹ́nu kó tí a náà ní ní dàjà kazak ó lè ṣe ara ọ̀hún. Báwo we are sure kì í máa imam jàjà lọ́nà imam olùsùnmọ̀ àná kó ogun ẹ̀ mo ti èyí yé èyí yé dáìka iná nìyà ó lọ abúlé àkàrà àwọn abúlé àti bẹ́ẹ̀ mo já èdè àti ìdọ̀bùlọ́ ẹ̀ abúlé àkọ́hún náà iná òjò èdè rẹ̀ ní alibáàkì ẹ̀rọ àwọn ẹ̀ ọmọ ìnáwó dòtẹ́lì kada ta bani kare nan tuko eh kada ta bani kare nan to ne sai an ma'ana la ilaha illa allah tawhid da no ne fiti ah yo ta ta mona ke ma ire no da en yara ro ni ko he ore iyo na re la gana kan at-tawhidu awalan at-tawhidu awalan at ọlọ́ta àtẹ̀sánà kìíní ẹ̀sìn láì àjẹrò ọ̀nà ní sọ̀rọ̀ yìí dìda andaran afghanistan mujahideen of afghanistan ìjẹ́sìlẹ̀ kókó láìka india ti ṣe ìrètí inú ayé rárá bẹ́ẹ̀ na kọ́ ọ́nù àgùkẹ́dẹ́ ìsọ̀rí dáhùn á ìsọ̀rí dìda ilé pẹ́lẹ́ ní lọ́tọ̀ ọ̀nà kò ó dírú nẹ́nẹ́ ẹ̀rọ ìjà kan ilé ọmọ yẹn kó ilé pọ́nmọ́ yẹn nìkan àyíká iná dáná láì sí ó sọ mun ko jin hukuma ta ya ban mi ko yo na bi ta ko laina ta ma su don ne dunia amma ne tin yan ba kon mi do ne ta mi on ya taira eh na to private de cararo dan dani ah burhanu jin rabbani adaro burhanu jin rabbani ọmọ yìí ọdún náà bá láàbù ọ ní ìrẹsì fún ọmọ yẹn fún mi nígbà tó wá ní abdullahi zafar ẹni ẹni before kọ̀nà bá ṣe abẹ́ni that children our children are very different azanika tọ̀hídù awalan atọ̀hídù awalan atọ̀hídù awalan so na sọ yìí wọn àwọn ọmọdé extend to what tọ̀hídù àbíyí ọ ilé mi yóò gba ní ẹka rẹ yóò gba àtúwé kẹ́yẹ àmà water, wọ́tà rẹ ìdá ìdá ọmọdé ọmọdé ọmọdé ọmọdé ọmọdé. أثر الناحية الحاكمية لمحاربة الحكام في بلاد الإسلام الذين يحكمون بغير ما أنزل الله مع الأسف الكبير ولكنهم لا يحاربون الحكام الذين دونهم ولا فرق بين أولئك وبينهم من حيث لأن هؤلاء وهؤلاء كلهم لا يحكمون طبيعة الله طبعا انا انت ما تعرفش انا ده انا قال ايه هتسميه هتسميه كده ايه الجامعه كويسه اتفضل الجامعه قلت لازم اكون شاب لا بعمل اقطع علي ذاك يحكمون بدور ما أجل الله أجل الكلام هذا الخير مع الأسف الكبير أجل تجري انفسني أجل قرار كيف انا تجاري أنا تقولين يعني أجل بدور ما أجل الله أجل من أنا كار أجل وين رجل àwọn ènìyàn nàìjíríà wọ́n bá náà máa yà kí ẹ̀kì láì ilé àyè rẹ̀ nù wẹ́rẹ́ ní saudi wẹ́rẹ́ ní palestine ilé àyè ti islam láìké wọn náà àjọni kẹ̀mí ẹ̀rẹ̀ mi lẹ́yìn méjì ọ̀ka àjẹ́ǹde ẹ̀hún ilé àyè ka báwọn bíbélì náà ní náà ká àti ọjọ́ bọ́sà náà ìjọ ọ̀rọ̀ fún ọmọ yìí ẹni ọjọ́ ọ̀rọ̀ bàbá ìdìbò àná kalẹ̀ rẹ̀ wọ́n agbẹ́ni ìdá ìkẹsẹ̀ ní kíná dàbí agbẹ́ni kílẹ̀ náà yọ̀ ní ọ̀rẹ́ àmà àmì ìyẹn ọ̀rẹ́ àbá kaná ọ̀dọ́ àwọn kíni kíni ìmọ̀ fún tó ń tó mú ìyẹn ọ̀rẹ́ sọ́ọ̀rì àtọ̀hídù àwàlẹ̀. وفي من يلونه كل كل رجل هي كما قال عليه السلام كلكم راع وكلكم مسؤول عن رعيته فهذا الراعي حاكم في اهل بيته فهو ينبغي ان يحقق فيهم شريعه الله وان يحقق الحاكميه لله في حكومته المقرره ثم قد يكون له ضمن أكبر قد يكون مثلا صاحب دائرة قد يكون معلم مدرسة قد يكون مدير مدرسة فهناك ينطلق على قلبه الباني كاين ẹni náà kàrí àwọn wàrà jẹ́bí ní ọ̀nà àbọ́ọ̀lù àrí ọ̀gá tí ní ìdáni àbọ́ọ̀lù náà kúrú pàrẹ àwọn òsì kí dọ́rì ọmọ ẹ̀kọ́ rí alọ́jì dọ́rì ẹ̀wọ̀n yẹ̀bọ́rẹ́ rí hákìmún alàhálùbẹ́ẹ̀tì ẹ̀rọ ẹ̀họ́ albani kẹlẹ́ náà nà pẹ́lẹ̀ tán ọkà hunaka kọ̀díẹ̀kónú mudarisan kọ̀díẹ̀kónú mudira madrasa abẹ́ àwọ̀ mudira madrasa tó máa hàd ayé lukman ni yẹ ká ẹ̀ hùtẹ̀ ẹ̀kọ́ àìdúwọ̀ sátidọ̀ ní sunday èdè ó kó mú ní ọ̀nà ìbílẹ̀ yahoo sọ́dọ̀ àti sunday on saturday dẹ̀ lẹ́yìn school máa lọ́n dákì Malam Bashir Najib Buri school ní Islamic school ẹgbẹ́ jáde tó wẹ̀. Àmẹ́ ìsúná eré aláàmẹ́ ìmẹ̀ ìlú ànáàká ẹ̀yìn ní school on Sunday àbí àbí Islamic school náà yìí Najib Buri ẹni school on Sunday. Jẹ́ máa ń panyẹ́ yóò, ọ̀ èkó fẹ́ jẹ́ máa ń yẹ́ yóò. Imam Malik Islamic Center Maiduguri ah, Alkenemi Turi Alkenemi Maiduguri Atanabo Kaduna Island Abubakar Gumi College máa kà wá ni. Lukuman Abdulrahim kuma Lukuman wa lọ́wọ́ Akimiya in skul awọ ẹni wọn Akimiya mi. Eh, Lẹ́rẹ̀ yé eh. ìwẹ́rẹ̀ yá. Ẹ̀wọ̀n. Ẹ̀ẹ̀. so aka kunye ni maile na raho and dan bindi o no now lukman nike saturday sunday and then you school and as well is confident that i was saturday sunday on somebody is saturday that we eight january yahudi that go to war hang on then you kid omori of crazy amen young dey someone dey say doctor hinoni and i say for him baba for world then you kid na make i to war saturday sunday say is another dúwẹ́ lọ́wọ́ àkíní àtìlélàdì skul lẹ́wọ̀ ẹ̀wọ̀ ẹ̀yẹ̀ wọn mẹ́ dáa tó wọ friday sọ́ọ̀dà friday ni wọ́n lè kẹ́yìn tó lè fún àmà kan ni. ẹ̀ láìké ọ̀yẹ́ lọ kún lídìí skul lọ́nà náà kò sí àmàyà lọ́wọ́ àlà. لا كان لكليته دعوته أن الحاكمية لله، لماذا؟ لأن المقصود فقط محاربة جامع من الناس وأنكم شهاد فما عملكم بماذا؟ فقط الكلام ولا شيء من العمل والعمل يبدأ بالدقة في الصدر انطلاقا من الأساس Albani kedan eh man ko ko non dendo for years. Abdul kana ko eh ban yam establish an. Ete ne ure no hakimiyatul lan, hakimiyatul lan. Albani kedan ban sa zo mai. إذا زمان عدنا نريه آه، فهم يختلفون عنا نحن نبدأ بما بدأ به رسول الله صلى الله عليه وسلم بالتأكيد نبدأ أظن ولا يجب عن هوالي أنا وين هوالي وأنا كذا ذا بنات معنى لا إله إلا الله ويتوا هذا وأنا هذا بهم هذا قال يا سيدي Ah, ilé ìgbóra náà ní ìka àkóso àjẹ agbáríkà yìí mọ̀tàkùrọ̀ tó gbà. ọkẹ́ wọ́n lè ní ẹni bìrẹ̀ yín tẹ́ gbẹ́bà bìrẹ̀ yín àná ìní ní ìkẹ́ni nábùdá ẹgbẹ́nikẹ́ ní ẹ̀yìn mà ní mà bàtà àbí ìrọ̀ tó lè láti sọ̀rọ̀ sọ̀rọ̀ ìdọ́lẹ́ tó mọ̀ ìdí yín mà àná àtàkọ́ lọ́la tẹ̀sọ̀ òní ìdí dánù. wọ́n á mi dá ọdún ẹ̀bìlì kà bá mi nà abẹ́ ìmọ̀kọ́ òmòrì yín. you have been taking agbára làkúta lẹ́rọ tó mọ̀rí rẹ̀ tó ṣàárọ̀ náà ní tẹ̀wé ìdídá lẹ́rọ wà látọ̀tẹ̀ àmà ilẹ̀ náà náà hàn gbá nìdè yìí lẹ́wọ̀n alẹ́lẹ̀ ẹ̀dá àbí kìtà mọ̀ ó yẹ wọ́n ní kò yá tó àrùwọ̀n náà gbà ní lẹ́rọ yẹ tẹ́ ẹ̀yẹ́ ọ̀nà ẹ̀yẹ́ ìrìnwọ̀n nù ẹ̀yà ilé hadith wàláyé ó jọjẹ wàláyé sáma wàláyé sáma ya máa yàrò níta wàláyé sáma sí náà lè yẹ lóyè ìkọ̀ ìtàn ìwòye àbẹ́ àwọn oṣù lóyè oṣù pé yìí so àgbẹ̀ náà yẹ mọ̀ wọn àdó sọ ní wúrẹ̀ ká lẹ́rọ̀ rún àmà ilé hadith ẹ̀mẹ̀rẹ̀ wọ́n wọ́n máa làm àbẹ́ àwọn iye wọ́ bí àyàwó ẹ̀rí ni dàrú àná ìgbàgbọ́ ilé ọ̀kadì kìíní ọ̀dọ́ mi ọ̀rẹ́ pẹ̀lú ẹ̀dẹ̀sì rẹ̀. and eh, <laughs> mọ́nà tẹ́lọ káwọn ìka àárín ẹ̀yà dìbì ọ̀nà sẹ́ńtìrì ọ̀nà nà bẹ́ẹ̀yìn and bá bẹ́ẹ̀yìn ni ọ̀nà ìka bẹ́ẹ̀ lọ kọ̀m̀pẹ́ẹ̀lì ilé ni nkẹ́ bẹ́ẹ̀yìn. ilé anabọ̀ ìpọ́n ọ̀nà ọ̀rẹ́ kà á sí yọ̀sì ẹni ìjírẹ́ lọ́mọ àná náà kàzẹ́ni àkà akọ̀nyẹ́ ọ̀nyẹ́wọ̀nyẹ́wọ̀n náà gànà wọ́n láyọ̀ ọ̀nyẹ́wọ̀nyẹ́wọ̀n náà gànà nípa lè lóhùn láàrin imam kùrùtọ́bì lóyún ẹni lè wẹ́sẹ̀ lẹ́nu imam kùrùtọ́bì lẹ́nu kà níta ọ̀ lukman ọ̀rẹ́ ka anyi àrùwá nìka yìí ààrẹ abẹ́ náà kọ̀ndẹ́mù ẹ̀gbẹ́ni ayé mi yín tún dé rí ìdá kẹ́ lè rí ìdá níta wẹ́ àdọ́ rẹ̀ ama lukman ọ̀yin sùúrù àná kò wọ́n ní títí wẹ́ tu yọ àbúrú ní ìwà àtọ́ àná àdéhùn dá màrá rọ ọ̀rọ̀ ní títí wẹ́ tu yọ adé tàmá wù mí nàná lùkùmán kí náà gbẹ́ni káàdì ẹran ti dé òde àdé ní kò kiri ẹran kan wọ́n tó múlò mẹ́ agbọ́kàrọ̀ mẹ́ àǹtà abẹ́ náà wọ̀ láti seven pages tọ́sí ẹ̀ náà àbúzá máa tún fi àmì ẹ̀kẹ́mẹ̀tọ́ ni ẹ̀ ẹ̀ṣọ́ náà lùkùmán orílẹ̀ kẹ́mi ń pèjì bàbọ̀ ká ẹ̀ ọ̀nà mi ẹ̀ náà bẹ̀ tún lọ àbúrò kí lẹ́gbẹ̀ẹ́ ìyẹn náà dọ̀ ọ̀rẹ́ kò rí ìdáhùn ẹ̀ ọ̀nà mi ẹ̀ náà bẹ̀ tún lọ ọ̀nà ẹ̀rọ náà lẹ́tù náà bá ọ àbá jẹ náà yìí oníkùú ní àgbà jẹ náà yìí náà yìí ọkà nǹkan onye na onye mi ziyara ana wàllayi onye na onye mu na mi ziyara lẹ́gbẹ́ náà kàrẹ́ nù kẹ́ni dọ́kọ̀ ahadi dìrẹ́nu ẹ̀ kò agbẹ́nà dọ́kà dọ́kà akàyè aka aka agara ne na ọganya abọ́là ọtọ́mọ̀ ìdí ìtàsányà náà nà ọkà mmanụ abụta ẹ̀rẹ́ náà ìkúkúta dẹ́yẹ̀wò later on ìjẹ́lẹ̀ ti nyẹ̀tẹ́ lọ́tọ́mọ̀ríkà ẹ̀ndì kóńtù náà ẹ̀tùkún ziyara ti kòmó pẹ̀lú máa fi ka ní kàdúrà na kúta ní anyị ziyara another man is asked أنا لا يدنا واقع عنه لا أنا أترك هذا جديد نعمل لن تمري تعزم كي لعن لعن رسول الله الزوارات القبور أقولك ما نوع ربي لا تقولوا هكا منه لك تزورات صيغة المبالغة هنا أداك أنتم يعني كذائرات أنتم هناك كذائر زوارات and abáwọ̀ ẹni kọ́ntọ́wẹ́tì mindful of every ọ̀dọ́nà ọ̀ká àwọn kọ́ntọ́wẹ́ ọ̀ká nke ala wà ní òtí tó majanel talin ọgbọ́n yọ sí mùjíríà mú na ká ní máa ń kàrẹ́ chẹ́kù lọ́sọ̀ àbẹ̀rẹ̀ ẹ̀bùn ẹ̀rọ tó múlẹ̀ náà kàrẹ́ kẹ́nikẹ́ni lágbàlẹ̀ kò sí àwọn láàpọ̀ àdìsí rẹ̀ ọ̀ntọ́wẹ́ ní tùká àníyàn náà jẹ èsì mi ọ̀gá yẹn lọ́tọ́mọ́ríkà mùsùlùmí kọ́ lọ́kọ̀ òru ọ̀ntọ́wẹ́ ọ̀ká ọjọ́ mọ̀ yìí sọ̀rọ̀ sọ́lọ́ ọ̀rẹ́ káìjá rẹ̀ lọ́ka ìdẹ́rùwà rẹ̀ bẹ́ẹ̀ sẹ́ka bọ́ọ̀nù nínúkútí abrahman ibn abubakar anáwó ẹnẹbẹ náà ọ̀nyá náà ọ̀dẹ̀ náà dákẹ́ra ọjọ́ mọ̀ yìí ọ̀ka kàyè bẹ́ẹ̀ náà ọjọ́ mọ̀ sọ̀rọ̀ ọ̀rẹ́ sọ́lọ́ ọ̀nì nínúkútí ọkọ̀ náà ziyara dé àìsàdẹ́tẹ̀

àtọ́pàáyìn àti ìkìlá wà ní ìmọ̀ àìsẹ́lá ìmọ̀bọ́ lẹ́ẹ̀dẹ́rù ka ẹ̀rọ kó tó wulẹ̀ wèrè àdúrà màbá ọ̀rẹ́ kan tó wulẹ̀ fẹ̀ bí màlẹ́kà jìbìtì tó múlí kọ̀nà wá káàrọ̀ kọ̀nà kọ̀ẹ́tẹ̀ ìràwọ̀ dọ̀nà bẹ̀dúwẹ̀ yìí nínú ti bàkì àkáàdé ní hìlọ̀ láìjọ nìdílé ní jẹ̀zú àgbójú ọjà nìyẹn ikọ̀ lókùnyàn tó múlí fẹ́ dùwà bẹ̀ẹ́ lọ láìsẹ́ àbọ̀ náà láìsẹ́ mi ó lè kọ́ tó múlí ọ̀gàrí kẹ́nẹ̀ They don't make it. They don't that. All of that. Somebody will look at it. That's man. That's man. Ay, like what happened? Okay, uh, uh, ay. I'm not doing no event. Ay. Somebody na gato ay kawa ko hanen. Okay, ah, tama ne. Dai an zama da haka ya idaka an kama ya kasa da waga na su ne si dai azani man hari hadisi dan kin da warat ila nan dibu mutaimiya in ibtida sirat al-mustaqim dibu mutaimiya rai ka an kai adana hora na on to muri aka ne ani ibnu taymiya al-harani alayhi rahmatullah aka لكن النبي صلى الله عليه وسلم رخص في زيارة القبور مطلقا بعد أن كان قد نهى عنها كما ثبت عنه في صحيحه أنه قال كنت نهيتكم عن زيارة القبور فزوروها وهو صحيح عنه أنه قال استأذنت ربي بأن أستغفر لأمي فلم يأذن لي واستأذنته بأن أزور القبور قبرها فأذن لي فزوروا القبور فإنها تذكركم الآخرة ọrẹ ọ̀nà ànà rẹ̀ ọkẹ̀ mùtìlákọ̀n àbọ̀là tọ́nọ́rọ̀ tọ́nyẹ́ nẹ́ ọ̀ntọ́mọ̀rì aláwọ̀kọ̀ ọ̀nà gànyà ni àmà ẹ̀dẹ́nyẹ́ ihu nà nkẹ́ nà ọ̀ka na ọ̀nyẹ́ nà ọ̀nà ànàkọ̀ọ̀rù tọ́sọ̀nọ́rọ̀ ànà gànyà tọ́sọ̀nọ́rọ̀ ànà gànyà sẹ́mẹ́ ọ̀bìkà yìí ibu ntẹ̀mí ọ̀ka ọba àmìká ọ̀nyẹ́ nà ọ̀nà ànà gànyà dọ́là ayẹ̀ mú tó ọ̀kùtà máa ahẹ́rọ̀ fọ́ọ̀rù kẹ́nẹ̀ ibu nà ọ̀nà ọ̀rọ̀ ẹ̀dẹ́ wa na na o to me kita kare ni na o ta na okay do ta ma ya yi a hero e ko de ma e ko te mi ata ta wa na ba kai ma na jai a me to ni to hi kene a jai to hi to hi mo ni ka se da re da se da ba ni kan ne mo na Masalatu Rasulullah. So, ini rẹ̀ ọmọ náà rẹ̀ kọ̀rẹ̀ kọ́nyẹ́ mi rẹ̀ sọ́yìn. Dọ́kọ̀, ó dorí òdòrò náà gbá ni ahmed kamaka usman kai albani arnold aruhu jori saudi ọrẹ that's zani dọmi hand daughter ọrẹ ma ọrẹ ma arọwa ìjọri saudi ga sẹsọni saudi wo ni titi islamic university papa three years kẹne báwo dan and báwo ni bẹrẹ kò bẹ ti ìjọba ìjọba ní islamic university don create kuliyatul hadith faculty of hadith ọrọ create am don ti ti down and whenever you teach you that he may use work them as well as teach ah ọjọ́ ìdí kan náà ní syllabus rẹ̀ tẹ́gbẹ́ mi lọ́dọ́ ka padà tó ń ké ẹ̀ ní ẹ̀mú àká kan náà syllabus wọ́n ti syllabus ní kó wà lẹ́nu ni dọ́kọ̀ abẹ́nu mú láìpẹ́ dọ́kọ̀ wẹ́rẹ́ àgbẹ̀rẹ̀ yìí nínú àwọn ọ̀nà syllabus rẹ̀ dáàmọ̀ yóò ní gbọ́ ẹ̀hìn akadá ni ọ̀nyẹ́ certificate ẹ̀ akọ́lẹ́kí certificate ẹ̀ wọ̀ nọ mátà bẹ́ẹ̀ yìí dẹ́ nọ mátà wọn. ọ̀nà mi náà ní exam àmì exam hadith advantage provide iná advantage owó ló bọ́ọ̀rù náà one bẹ́ẹ̀ kọ́nà wọ̀ lọ́kùn mẹ́hẹ́ lẹ́yìn ọ̀nà advantage provide lọ́nà ọ̀nà kàkà sọ láwọn lẹ́kọ̀ọ́ ìtàn owó ẹ̀nà náà gbẹ́ni lẹ́yìn tí púpọ̀ jọ̀nà náà kàárọ̀ ọmọ lẹ́kọ̀ọ́ yọ̀ náà gbẹ́ni kókè nínú akara àgbàrí lájẹ́ ìgbà tàbí jọ dídọ́ náà láàmẹ́ tábọ́lẹ̀ ní nípa ẹ̀bẹ̀ nípa àpáta tábọ́lẹ̀ mi tọ́kì láàrín ẹ̀bẹ̀ nípa ẹ̀bẹ̀ nípa ẹ́ akwai ka yi exam wala ki ta yi mutum mutum mu yi alanzan ọlọ́nà alanzan ọ̀la kí ni yóò yà ilé ẹjọ́ mo lè rẹ̀ exam náà wọn náà fọ́lọ̀ pé àbí ìfẹ́ tó mo ní dágbàníkà ayàgbàníkà kẹlẹ́ dágbàníkà o ẹ̀mẹ́ náà kọ̀ọ̀kan a ọ̀tẹ́kùn láàmì àgbékayè ọmọ yìí kà ń tó mo tẹ́tẹ̀ dìde wa man sọ ìlànà ẹ̀mí kaka tamaru ó ní jẹ́ ọ̀tẹ̀lẹ̀ jáàmì náà náà yẹn mú kíyàmù ọ̀nà àwọn ti bẹ̀ ní náà lè yí islam ló yẹn tó ti sẹ́dọ̀ rẹ̀ kàn án agbẹ́nika ó ń tó ń hàn àkàtì sọ́ọ̀yì àbá àti jẹ paako yà náà àti jẹ pẹtrol palace òbí màá ń tàdé ibi jù ọ yẹn mú kíyàmù yẹ́rẹ̀ yìí nìkan àwọn èèyàn ní iná lè dín ẹ̀tù mú náà ma àǹgáyìn náà nílẹ̀ bẹ̀yìn náà nígbà tí ma bẹ̀yìn náà ò dín náà tó ẹ̀hẹ́ ọ̀dà yìí ká lánàmúlá wẹ̀lánàmú làínú ládọ̀dà fúre mi agbẹ́ni jẹ́ ní kíláàsì mi ọkùn kọjá náà sọ àríjà bàrẹ̀ ìkọjá ń túnṣe ọ̀nà nà gé mi àtàkà àkàgbé ìdílám ọ̀dọ́ yìí tún mọ̀ tó mọ̀ nílẹ̀ àkàtàkà ọ̀nà wọ́lá mi sírí ẹ̀sí lọ́dọ̀ ìdíkọ̀ ọ̀ka ọ̀nà ẹ̀dá ìrọ̀lẹ́ kí lọ́dọ̀ ìdíkọ̀ ọ̀dọ̀ lọ́dà dáàrẹ̀ ẹ̀ amma bai sama ya ne amma wasiya daga kuwan ne hini to da wani kida da mai riga ne albani a wannan malam kuma ni ka albani ba bai arbu jori sa rodin kaka wani dok yahudi ya print tuwa ne kaka era zahir shawi ke print tuwa albani and maktab al-islami edere publishers ne publish tuwa albani country maktab islami ne lebanon abẹ́ àwọn àgbo ìbẹ́nilẹ̀ yìí lẹ́nu wákò àbánilẹ̀ yìí ẹ̀rọ amọ́kẹ́ bùsùlẹ̀ ọ̀fìn ìdáná lẹ́yìn ìgbà òde lẹ́sìn tó ẹ̀bẹ́ni ìkúmọ̀ nù kàwá kéde àti gára yẹtẹ́ inú ẹ̀yà tán tẹ̀mọ́mù nínú nù lẹ́nu mẹ́rọ́lù lẹ́nu kò ní ẹ̀dẹ́ rẹ̀ kó sàlẹ̀ kákọ̀ ọ̀yẹ́ mi agbẹ́nu náà náà fóònù náà ọ̀nà samaru mustapha samaru mustapha ezeri wéere bóbi mẹ́ra kẹ́nọ́ọ̀rì ọmọ ààrẹ sọ bani bani three thousand naira three thousand naira usman kí dọ́kù hẹ́tẹ́n fatihu bari malam yìí nùsọ́ ẹ̀rọ yà fatihu bari ọ̀rọ̀ yìí fatihu bari fifteen thousand kó ìrọ̀wá ìgbọ̀nìyìí fájú bá rí èsì mo lè sáyé mi ìrùwá ìgọ̀lì ìrùwá ìgọ̀lì is just six volumes six volumes fourteen thousand o bá rí èsì volumes fifteen thousand each and in six volumes fourteen thousand dani eighteen volumes fifteen thousand mọ́là wọ́n sọ ní bá pọ̀ àná èyí pé tùtùmọ̀ ọ̀fẹ́ ẹni kàtẹ́tẹ́ náà ọ̀fẹ́ nìyẹn ọ̀rẹ́ jẹ́ ọjọ́ kẹ̀yẹ́ ọ̀dọ́ ọ̀nà tí wọ́n nina lukuwa vile kase na basi tunwe data go kra hina ndo katari hivi oko no pon na ta kago te e eh, luke ne ka da go de uta ujale ene ma bana na condemn and ene ma de la ta ta hivi eh Lukman kai Lukman ka Dayo bi ni, ara re nko aka kìtìlọ́nì káyé yìí abẹ́rẹ́ rẹ̀ kẹ́rà bẹ́ẹ̀ yahudi ọdún ẹ̀ yahudi ẹ̀sọ́ ẹ̀fọ́nsọ àgbáńkó abẹ́rẹ́ rẹ̀ yìí kọ́ nínú fún ẹlẹ́rẹ̀ sọ̀rọ̀ jákèjì ọ̀nà sọ̀rọ̀ àìdọ́kà àgbáni ní ìlú europe àbẹ̀rẹ̀ nàbẹ̀ àrọ̀ ìyàtọ̀ àgbẹ̀yìn ọ̀nà ìní europe kọ́ àárín ìmáàmù buhari anára àbáre ní amílọ́rì ní amílọ́sì àárọ̀ so wọ́n tó yàgbá ní àkókò ní rò buhari wọ́n tọ́wọ́ ní ètò ìdá ìmáàmù ọ̀rọ̀ ọ̀rọ̀ ẹ̀ anára bẹ́ẹ̀rẹ̀ ní the best in arabic today nọ́ọ̀rì sí ìgbàwé anára àbáre ní ìmáàmù muslim àti jìsàníyù àti ìjàgbóríyù lẹ́kùnrin anídìí ẹlẹ́nà rẹ̀ iná mú sí mọ́ náà mọ́nà anára wọ́n rẹ̀ lẹ́nu ìgbìmọ̀ ìmọ̀lẹ̀ kọ̀rin tọ́ rẹ̀ ẹnu ayé jẹ̀mọ́ ìbẹ̀rẹ̀ rẹ̀ ẹwà ẹ̀ lẹ́kùn kúrì ẹ̀kùn hajjara lásọ̀lá ní ẹ̀kọ́ náà rẹ̀ kọ̀sọ̀lá ní anára bọ́rin Ìjọba àgbà ọ̀gbọ́dà ìgbẹ́gbẹ́ àgbà ìgbẹ́gbẹ́ ìgbẹ́gbẹ́ ìrẹ́wọ̀n ní ìgbẹ́gbẹ́ ọ̀gbọ́dà kàdé ẹ̀yọ́ ọ̀nà ìgbọ́rin ní àbáyọ̀ ìyẹn ní ọ̀sọ̀ ọ̀gbọ́n. لكن كيف تتفق مع الرباية أنا رباية أنا جماعي قولي أن إنسان ما يتعتفق له يهودي نتوك ويجي إسلام أما عن نوبي ذلك عيد أكل كيف تقول إلي تتفق عنه أنا عيد أكل أرزاق كتاري أنا إيه أنا بوي جماعي أنا ليس سيئة رمزي إسلام أنا أتفق أنا ما أدام أقول إسلام أما أنا أقول إسلام Kalau saya tanya, orang datang kalau saya tu dia berapa? Dari Guyana in America, ejen Guyana Guyana South America, dan kita ada berjim tu mana nak? Dan bolga, dan ini Muhammad Ibn Tayyib University, Iran. Ima ya, ini lagi. Dan ab ATS ini, anda boleh nak awal ini. Bukan dikaya. Ab, dikira nak nak On Sunday, what about 2002? I'm going to tell you, I'm going to tell you, ọ̀gá yìí yàwó ní ẹlẹ́sọ̀ gbànyà fẹ́sọ̀ kòlójú islam àmọ́tẹ́ni gàjà lórí ti fẹ́sọ̀ náà nọ́ọ̀rọ̀ mi ọ̀rọ̀ mi ní hàn ọ̀kì ọjọ́ ẹ̀sọ̀ lórí agbẹ́nà mọ́ta wọ́n mi àkàrẹ̀ àkàrẹ̀ wọ́n àkàrẹ̀ gbẹ́gbà àmúgbà náà ká á yẹ kúrò ìdánù màrà yára wọ́n á yẹ قبل وأن من قبل أن يعلم ولا يخاف أن يهتم فإذا عقل لا يبني وجه دمعنا إذا صحوا نعم وكانوا بقى يدوا ويكعمل نعم أنه غير مهني وغير سبيل النور أن أعطانا نبانا عليه أو كما كان يكريتيشن أنه قد كان ده وعليه انا إلا انا أن أن أن أن أن أن agbọ́dọ̀ fẹ́sọ̀ ló mọ tàbí ìta ọwọ́ rẹ ní gbọ́dọ̀ náà láti láti ní ìta ọwọ́ rẹ ẹni fẹ́sọ̀ yẹ káka yìí lukman ni mọ́tà pé kẹlẹ́sọ̀ náà ṣẹ́gun ta ìdíwé làjá ọmọ ẹ̀yìn àbọ̀tún ìwádìí lukman náà káka yàdìrí ayé kùrán tó ń tọ́wọ́rí kì yàdìrí ayé kùrán. Sebe tani. Ìjọba tó ń wọlé àwọn ìgbà náà tẹ̀lé ìjọba àgbà tó lọ.

ọ̀gìjẹ́ tó mọ́nà ní káyé kìí àti ọmọ máa kù ánì náà bẹ́ẹ̀ ọ̀nà kan jẹ́ ọ̀bẹ́ lọ́rọ̀ sáré jẹ́ àti dọ̀rọ̀ bọ̀ àwọn lè. náà ọ̀bẹ́ sọ̀rọ̀ náà kọ́ náà dọ́rí yìí lè má lọ. الذي قد

and the house of Quran is their thing. Ọ̀pọ̀ àdìsí ń kóòtù ẹ̀wọ̀n náà ni. Mùhàdìsí mi yẹn lẹ́kọ̀ọ́ lọ́sọ̀ àná ní ọkà Sheikh Albani. Bọ́ọ̀yà ọkà Sheikh Albani classified it fabricated. Gbọ́nà kúrò ká tó pè é. Àgbẹ̀ sẹ́yìn sọ̀rọ̀ kọ̀lẹ́tì Albani ilé ìlú tó ọ̀nà kọ̀ rẹ̀. Àmọ́ ọ́n dá àjẹ́ kí sọ̀rọ̀. Ilé Albani náà kàrẹ́ ní àdìs. Fẹ́sọ̀ lọ́ọ̀yìn ọ̀nyọ̀ṣọ̀ ẹ̀ẹ́mọ̀ṣọ̀. Àmọ́ tụwa akọ ha tụwa asọ tụwa akọ ha yabani lukman lukman ateleran ate atezan ati wọn tún bẹẹ dànù lábà tụwa akọ ha ee gbogbo ní àti islam àdìrẹ́là àwọn ha mama bukan jangan dia hari ada seperti ada tidak hati hari seperti mati kalau pada hari mati kalau di sesama ada saya pun kalau kita dia lah. Dia lah. Dia Dia lah. Dia lah. Dia lah. Dia lah. Dia lah. Dia lah. Dia lah. Dia lah. that hadith ko na re rakare mu hari jama and they have me am that rasul so and then said the ra re kai lukman said the ra ko kai lukman and the ka lo ka hadith na hadith na ni jan is fabricated about every to it thinking that is funny and they are the kan so lukman o am ma do ala ma ila ne to ma se te ne ne to ma ka o ni categorically ṣe yahudiya choose man ọtọ mẹsàmà kàánà ni categorically ṣe yahudiya choose man ọtọ and abẹ́ náà ṣe choose man ọ̀nà àti yahudi. ọmọ bàjẹ́ ṣe yí. bẹ́ẹ̀ni náà náà wọ ẹ̀hẹ̀ àgbẹ̀rẹ̀ náà ṣe lè ẹ̀fẹ́ ní kàfẹ́ ẹ̀sẹ̀ náà lukuman yà á ní òkà yìí àgbẹ̀rẹ̀ náà ní aka náà ìrẹ̀wẹ̀ ìkìlẹ̀ nípa ẹ̀nẹ̀mìrẹ̀ ìrẹ̀ nọmba one wọ́n mi ní bọ́lá ọlọ́dà kẹ́yìn dá ikọ̀ mùsàlẹ̀tì. agbálẹ̀ yẹn ni mẹ́wọ́ ilé ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ dára àkàn dùkúmọ̀ nígbà yìí ní bọ́lá bọ́lá bọ́lá bọ́lá sàkẹ́. ìyù nọmba tù lukman wọn àkàkà àwùjí ọ̀ẹ́dà kí àbúrí bọ̀lá lẹ́sìn wù yẹn ní bọ̀lá ìsàmù bẹ́ẹ̀ ni bá tún gbà yẹ wọ́n sàkọ̀rọ̀ ìsàmù lukman bẹ́ẹ̀ yóò tó ìgbà màdé nù.

lukman yìí tóri ọ̀nà bọ́ ẹ̀ nà nàbẹ́ àwọn. ẹ̀rí lukman kò wọ́n wee kúta la wọ́n yẹ bí bẹ́ẹ̀ dẹ́gbọ́n akọ́rẹ́ sọ́jì ọ̀nà mi ẹ̀ dẹ́gbọ́n èyí. èyí náà yìí yà sẹ́dá tó àkúta la ka ni wọ́n yẹ ká ni ka èwùjọ ni anybody. Lukman, ebi ibi ọ̀nà máa, ogo ọmọdé ọ̀tún Màlẹ́kà Jibril tó Màlẹ́kà Jibril kọ́ náà nọ àbúkà ní Ghana ọ̀tá nù. Lọ́pọ̀ ìdọ̀tí rẹ̀ lọ́dọ̀ ìlú náà. Ọ̀rọ̀ náà tẹ̀lé ti ní Jíra ní ẹ̀rẹ́ yìí. Àmà àbí ẹ̀rí ìdẹ́lẹ̀ ìyàwó ní ẹ̀dọ́ rẹ̀ yìí. ولكن ملك جبريل كلاه ملك نتالي لا نعم. يعصون يعني الله ما امره ويفعلون ما أبدا ملك يدع سلطانك عنه أبدا حديث إسرائيليات نعم. لكن حديث إسرائيليات تولي بفيوم لقمان وأتفوره وكان أمد آل إبراهيم فتكرفاء سجان أمد لينه لقمان هو كأيه ní anẹ́gbẹ̀rún ìwọ̀n nìkan ló jáde dọ́nà pàtẹ́nẹ́ hundred lọ́jọ́ ọbẹ̀ lọ́wọ́ ìṣẹ̀lẹ̀ ọ̀sán lọ́dọ̀ àríwá ni kàtíìlì nàìjíríà ti rẹ̀. lukman wọ́n arẹ́bà ká ọbẹ̀ ká ìjọba náà fi ẹ̀ka ó ọ̀tún wéèdè mọ̀lẹ́kẹ̀ ìlú nípa ọ̀tà ní ọ̀dọ́ ìṣẹ́wọ̀ ọ̀tọ̀ ìṣẹ́ kú yẹ. ẹni ní bí wọ́n máa ń nà ó epo ọ̀rọ̀ ọ̀pọ̀ nígbà yìí ní ìnàbọ̀ ọ̀dà kéré nà. Lukman ya ku juma ne ne uka aweza unawa na leka mara ne toko ne tem tita ne ndio ndike lwen wewe ndio akaina na ndio Lukman ikane la na ngai kwa sababu dagwe la dokodi yesu. ọ̀rọ̀ sọ̀dà bẹ́ẹ̀ lè ó jẹ́jẹ́ ìyíjìlá nígbàmọ̀ àjẹ́bù ọ̀rọ̀ ọ̀nàrẹ́ anabẹ́ sani kàyé ẹ̀dẹ́nu kà fún mọ́lẹ̀ dájú ọ̀là ìbáyé kò ń tó wọn yìí lórí ti lọ́rọ́ tó bẹ sàn wẹ́rẹ́wẹ́rẹ́ lórí ti bẹ jẹ́ dàbí wà sí wà dànyàrá kó gbà lórí wà sani ká asọ́mọ́lẹ̀ ní àlùbáríkà wọ́n gánà lọ́rọ́ kẹ́yẹ̀ ẹ̀dẹ́ kò ń tó wọn ní àlùbáríkà àtúnkẹ́yẹ̀ ẹ̀dẹ́ kẹ́yẹ̀ ẹ̀dẹ́ àlùbáríkà kò ń tó wọn ní àmáríkà yìí anyị na-aka akịta ọlọta afọ mụ na ju a ji na-ebire azụma ndị anyị na-aka adị na na-abụ ọdị ebe na-abụ ọdị ndị na ya ọgwa ndị ya na ọgwa okporo na on 4 August Sunday on August August ìjọ gàrẹ́ àlẹ́bí yúdùrù dọ́kà àlẹ́bí yúdùrù ní ẹ̀yìn ẹ̀rọ nàmà rẹ̀ ọ̀ká àyẹ̀kọ́ ọmọdọ̀rọ̀ ọ̀dọ́mọ̀ àti àká kẹ kẹ dọ́kì akọ́nà àhẹ́rẹ́ ẹ̀ ní ìrọ̀lẹ́ akọ́nà àhẹ́rẹ́ ẹ̀ ní ìrọ̀lẹ́ dọ́kà ti tàfírì láyé yàtẹ̀ ọjọ́ káà ayé ti tẹ̀wọ́n náà tún ní bọ̀kàrẹ́ náà fourth august two thousand and two on sunday ọjọ́ kálukà dọ́ ọ́ pé ìyọ́nà ìyẹn kọ́ dání dọ́kà ọ̀nyá mi ní adámi ní dáàkú ẹ̀ka nù ilé náà rọ ọ̀tà mi dọ́kì náà máa kẹ̀lẹ́ ọ̀nà ilé ìdùnnú ọ̀nà ìlú kéyìí anú mi ké bọ́ọ̀lù ọ̀dọ́ ní àná mi àbúrò kàkà máa máa nìka ni ló wé ọ̀dọ́ ní àná ọ̀rẹ́ gbọ̀dọ̀ ẹ̀rù ṣe bá dọ́kì ìlú ẹ̀ta dọ́kì náà wọ́n ń sọnù kàkà yìí àná mi ní wà kakɔɔ yɛ asɔni kɛ ɛba awɔn sultani play sultan karim ɛwɔn nana isafiru israeli yaasi hadi bana minnu kan israeli adɔrɛn ee kɛlɛ kɛse ni islam ee wura mu kɔrɔ sultan nani kan two thousand and two two thousand and three two thousand and four ɛna wajen sultan ibu lɛri kɔ ti israeli yaasi ale ti israeli ayɛ o ne tobi ẹni ẹni àwọn ti tẹ́tẹ́ máa ń dùn. àbáwọn ni bàbá yìí àti ìdí àwọn yàrá àkùkọ rẹ àmọ́ dáhà ti mú kọ́rọ̀ dáhà yìí kà á àdẹ́kọ̀tọ̀ yìí wọ́n àdẹ́kọ̀tọ̀ mi. ọmọ ẹ tàbí kù tẹ́lẹ̀ ní èrè because tàbí kù tẹ́lẹ̀ ní èrè ìsirayí àti òbí náà ni àdókùnkùn mi ẹ̀rẹ́ náà bọ̀ wọn ẹ̀rẹ́ ń tàrí ẹ̀ ti tàbí rẹ̀ náà mọ̀ ويأخذ حجامي وأحكام القرآن للإمام القرطبي ذلك أذكر أولئك من تفسير النبي إمام المفسرين عند أيان الكبير جامع بيان جامع بيان القرآن للإمام ابن جرير الطبري so إلى أن هناك كلام لكمان إلى أن هي يفهم عندي أكاد كي أنا بقوم أقول أيوة أنا في كمان أقول àgbẹ̀rẹ̀ ẹnọ́dá àmẹ́ àgbẹ̀rẹ̀ àbọ́nìbìlọ̀lọ́ àgbẹ̀dá lọ́ọ̀dọ̀ ló yàn ana lukman eléré lukman náà ní islam lukman náà ní yahudi hinduism ó yọ ọ́nà lukman ní hindu lukman náà dọ̀rọ̀ ìlànà ìnákaná ìlọ́nà ìsìtáni lukman ọkọ̀ àtijọ́ mi ẹ̀ dọ́kọ̀ ọmọ nílẹ̀ ìlànà ọ̀tá ẹ̀dá ọ̀kàrẹ́ ń tọ́ nílẹ̀ ìsìtáni dọ́ọ̀dà ayáza ánkìmìlà ayáza múnà ọ̀dọ̀ ọ̀rọ̀ ẹ̀ ìlànà ní kàánù علمه من علمه وجهله من جهله أباه ليهلك من هلك عملنا ويهي من هيا عملنا ونعها لك قولنا ونعها ويرى إذا كان إن شاء الله تعالى ẹ̀rì ọdún jẹ́ lábí ẹ̀hùn náà wọ̀ yá ní sáàtọ̀ ọmọdé òsì ọmọ náà ìtàn náà ni kìí ègbó lọ́nà àtẹ̀mẹ̀rẹ̀ mú ọ̀dọ̀ fẹ́yìn náà ṣọ́ sí mẹ́ta náà náà nìkan ilé ẹ̀rọ ìyè ilé ìtànà ọ̀dà ìdìbò náà gbé òjì ilé ìlú ìlú náà lè ní ẹjọ́ ọ̀rẹ́ kanu bọ́wọ́n olóòrùn àbádọ́bá yẹ ẹjẹ́ ìbò rẹ̀ máa yẹ kàkẹ́ ń lọ́dọ̀ ẹ̀dá ẹ̀ màìkòbóró ààrẹ àmàìkòbóró bẹ́ẹ̀ rẹ̀ ìṣàlọ́ yẹ ṣùgbọ́n yà ọ̀mà rẹ̀ ọ̀dọ́mọ̀rẹ́ ìwọ̀dà kárà rẹ̀ ilẹ̀ nìkan náà àwọn kò tó rẹ̀ yẹ kó àdàbí rẹ̀ rẹ̀ àwọn kò tó rẹ̀ pẹ́rẹ́ yẹ kó àdàbí rẹ̀ rẹ̀ ìṣá àlá. أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك